Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹtàdínlọ́gbọ̀n. Nígbà tí wọ́n pinnu láti fi wá ránṣẹ́ sí Ítálì, wọ́n fi Pọ́ọ̀lù àti àwọn ẹlẹ́wọ̀n mìíràn lé balógun ọ̀rún kan tí ó ń jẹ́ Júlíọ́sì lọ́wọ́. Ó jẹ́ ọ̀gágun ti ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní ọmọ ogun Augustu. A bá wọ ọkọ̀ ojú omi kan tí ó ń ti Adiramitu bọ̀ tí ó fẹ́ lọ sí ibi mélòó kan ní Asia. Ọkọ̀ bá ṣí, Arisitakosi ará tẹsalóníkà ní ilẹ̀ Macedonia ń bá wa lọ ní ọjọ́ kejì agúnlẹ̀ ní sídónì julius ṣe dáradára sí paulu ó jẹ́ kí ó lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n fún un ní àwọn nǹkan tí ó nílò láti ibẹ̀ a nítorí pé afẹ́fẹ́ sọwọ́ òdì sí wa a apá kipru níbi tí afẹ́fẹ́ kò ti fẹ́ púpọ̀ alágbámi lọ sí apá ìbúté cilicia àti pamphylia títí a fi dé ìlú mira ní ilẹ̀ lycia níbẹ̀ ni balógun ọ̀rún tí ó mú wa lọ ti rí ọkọ̀ alexandria kan tí ó ń lọ sí italy ni a bá wọ̀ ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọkọ̀ kò lè yára rìn tipátipá ni a fi dé kínídùsì afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì sí wa ni a bá gba ẹ̀gbẹ́ kírètè níbi tí afẹ́fẹ́ kò ti fẹ́ púpọ̀ a kọjá ibi tí ilẹ̀ gbọọrọ ti wọ àárín òkun tí wọ́n ń pè ní salimone tipátipá ni a fi ń lọ lẹ́bàá èbúté títí a fi dé ibì kan tí wọ́n ń pè ní èbúté rere tí kò jìnnà sí ìlú lásìá a pẹ́ níbẹ̀ ewu ni bí a bá fẹ́ máa bá ìrìn àjò wa lọ nítorí ọjọ́ àwẹ̀ ti kọjá Pọ́ọ̀lù bá gbà wọ́n níyànjú ó ní. ẹ̀yin ará mo wòye pé ewu wà nínú ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣòfò ẹrù inú ọkọ̀ àti ọkọ̀ fúnra rẹ̀ ewu wà fún gbogbo àwa tí a wà nínú ọkọ̀ pàápàá. ṣùgbọ́n ọ̀rọ̀ atukọ̀ àti ẹni tó ní ọkọ̀ wọ ọ̀gágun létí ju ohun tí Pọ́ọ̀lù sọ lọ ibi tí wọ́n wà kìí ṣe ibi tí ó dára láti gbé ní ìgbà òtútù nítorí náà púpọ̀ nínú àwọn tí wọ́n wà nínú ọkọ̀ rò pé kí àwọn kúrò níbẹ̀ bóyá wọn yóò lè dé Fóníkè níbi tí wọn yóò lè dúró ní ìgbà òtútù èbúté kan ní kírétè ní fóníkè ó kọjú sí ẹ̀gbẹ́ ìwọ̀ oòrùn gúúsù àti ìwọ̀ oòrùn àríwá kírétè nígbà tí afẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí fẹ́ jẹ́jẹ́ láti apá gúúsù wọ́n rò pé ó ti bọ́ sí fún wọn láti ṣe ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n bá ṣíkọ̀ wọ́n ń pẹ́ ẹ̀bá kírétè lọ kò pẹ́ púpọ̀ ní afẹ́fẹ́ líle kan láti erékùṣù náà bá bèlú ọkọ̀ wọ́n ń pe afẹ́fẹ́ náà ní èyí tí ó wá láti àríwá ìlà oòrùn afẹ́fẹ́ líle yìí bá bẹ̀rẹ̀ sí taari ọkọ̀ nítorí pé kò sí ọ̀nà láti fi yí ọkọ̀ kí ó kọjú sí atẹ́gùn yìí a fi sílẹ̀ kí afẹ́fẹ́ máa gbé e lọ a sinmi díẹ̀ nígbà tí a gba gúúsù erékùsù kékeré kan tí ó ń jẹ́ káúdà kọjá níbẹ̀ a fi tipátipá so ọkọ̀ kékeré tí ó wà lára ọkọ̀ ńlá wa kí ó má bàa fọ́ wọ́n bá fà á sínú ọkọ̀ ńlá wọ́n wá fi okùn so mọ́ ara ọkọ̀ ńlá ẹ̀rù ń bà wọ́n kí wọ́n má forí ọkọ̀ sọ ilẹ̀ iyanrìn ní sítìsì wọ́n bá ta aṣọ ọkọ̀ kí atẹ́gùn lè máa gbé ọkọ̀ náà lọ. ní ọjọ́ kejì nígbà tí ìjì túbọ̀ le púpọ̀ a bá da ẹrù inú ọkọ̀ sínú òkun ní ọjọ́ kẹta ọwọ́ ara wọn ni wọ́n fi da àwọn ohun èlò inú ọkọ̀ náà sínú òkun fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ní oòrùn kò ràn tí ìràwọ̀ kò sì yọ ìjì ńlá ń jà a bá sọ ìrètí nù pé a tún lè là mọ́ lẹ́yìn tí wọ́n ti wà fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láì jẹun Pọ́ọ̀lù dìde dúró láàrin wọn ó ní. ẹ̀yin ènìyàn ẹ bá ti gbọ́ tèmi kí ẹ má sì kọ̀ ní kéréte irú ewu àti òfò yìí ìbá ti sí ìyàn bí ó ti rí yìí náà mo gbà yín níyànjú pé kí ẹ sara gírí ẹ̀mí ẹnikẹ́ni nínú yín kò ní ṣòfò ọkọ̀ nìkan ni yóò ṣòfò nítorí ní alẹ́ àná áńgẹ́lì ọlọ́run mi tí mò ń sì dúró tì mí ó ní má bẹ̀rù pọ́ọ̀lù dandan ni kí o dé iwájú késárì yìí mo fẹ́ kí o mọ̀ pé ọlọ́run ti fi ẹ̀mí gbogbo àwọn ẹni tí ó wọkọ̀ pẹ̀lú rẹ jíǹkì rẹ nítorí náà ẹ̀yin ènìyàn ẹ ṣaragírí nítorí mo gba ọlọ́run gbọ́ pé bí ó ti sọ fún mi ni yóò rí ṣùgbọ́n ọkọ̀ wa yóò fàyà sọlẹ̀ ní erékùṣù kan. nígbà tí ó di alẹ́ kẹrìnlá tí afẹ́fẹ́ ti ń ti ọkọ̀ wa kiri nínú òkun adiria àwọn atukọ̀ fura ní òru pé a kò jìnnà sí ilẹ̀ wọ́n sọ ìwọ̀n sínú òkun wọ́n rí i pé ó jìn tó ogójì mítà nígbà tí a sún díẹ̀ wọ́n tún sọ ìwọ̀n sínú òkun wọ́n rí i pé ó jìn tó ọgbọ̀n mítà wọ́n wá ń bẹ̀rù pé kí ọkọ̀ má fi orí sọ òkúta wọ́n bá ju irin ìdákọ̀ró mẹ́rin sínú omi ní ẹ̀yìn ọkọ̀ wọ́n bá ń gbàdúrà pé kí ilẹ̀ tètè mọ́ àwọn atukọ̀ ń wá bí wọn yóò ti ṣe sá lọ kúrò nínú ọkọ̀ wọ́n bá sọ ọkọ̀ kékeré sórí òkun bí ẹni pé wọ́n fẹ́ sọ ìdákọ̀ró tí ó wà níwájú ọkọ̀ sínú òkun Pọ́ọ̀lù wá sọ fún balógun ọ̀rún àti àwọn ọmọ ogun náà pé. bí àwọn ará ibí yìí kò bá dúró nínú ọkọ̀ kò sí bí ẹ ti ṣe lè là. àwọn ọmọ ogun bá gé okùn tí wọ́n fi so ọkọ̀ kékeré náà wọ́n jẹ́ kí ìgbì gbé e lọ nígbà tí ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ Pọ́ọ̀lù gbà wọ́n níyànjú pé kí gbogbo wọn jẹun ó ní ó di ọjọ́ mẹ́rìnlá lónìí tí ọkàn yín kò ti balẹ̀ tí ẹ̀ ń gbá àwẹ̀ tí ẹ kò jẹ ohunkóhun nítorí náà mo bẹ̀ yín ẹ jẹun èyí ṣe pàtàkì bí ẹ ò bá fẹ́ kú irun orí ẹnikẹ́ni kò tilẹ̀ ní ṣòfò. nígbà tí ó ti sọ báyìí tán òun náà mú búrẹ́dì ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níwájú gbogbo wọn ó bù ú ó bá bẹ̀rẹ̀ sí í jẹ ní gbogbo wọn bá sara géré àwọn náà bá jẹun gbogbo àwa tí a wà nínú ọkọ̀ náà jẹ́ igba ó lé mẹ́rìndínlọ́gọ́rin nígbà tí wọ́n jẹun yó tán wọ́n da ọkà tí ó kù sínú òkun láti mú kí ọkọ̀ lè fúyẹ́ sí i nígbà tí ilẹ̀ mọ́ wọ́n rí èbúté ṣùgbọ́n wọn kò mọ ibẹ̀ wọ́n wá sí àkíyèsí ibì tí òkun ti wọ àárín ilẹ̀ tí ó ní iyanrìn wọ́n rò pé bóyá àwọn lè tukọ̀ dé èbúté ibẹ̀ wọ́n bá já àwọn ìdákọ̀ró wọ́n jẹ́ kí wọ́n rì sínú omi ní àkókò yìí kan náà wọ́n tú okùn lára àwọn ajẹ̀ tí wọ́n fi ń tukọ̀ wọ́n wá ta aṣọ ọkọ̀ tí ó wà lókè pátápátá níwájú ọkọ̀ atẹ́gùn wá ń fẹ́ ọkọ̀ lọ sí èbúté ṣùgbọ́n ọkọ̀ rọ́lu ilẹ̀ níbi tí òkun kò jìn ni ó bá dúró gbọ́n iwájú ọkọ̀ wọ inú iyanrìn kò ṣeé yí ẹ̀yìn ọkọ̀ kò kanlẹ̀ bí wá bẹ̀rẹ̀ sí ń fọ́ ọ bí ó ti ń bí lù ú àwọn ọmọ ogun wa ń gbèrò pé kí àwọn pa àwọn ẹlẹ́wọ̀n kí wọ́n má bàa lúwẹ̀ẹ́ sá lọ ṣùgbọ́n balógun ọ̀rún kò jẹ́ kí àwọn ọmọ ogun ṣe ìfẹ́ inú wọn nítorí pé ó fẹ́ mú pọ́ọ̀lù gúnlẹ̀ ní àlàáfíà ó pàṣẹ pé kí àwọn tí ó bá lè lúwẹ̀ẹ́ kọ́kọ́ bọ́ sómi kí wọ́n lúwẹ̀ẹ́ lọ sí èbúté kí àwọn yòókù wá tẹ̀lé wọn kí wọ́n dìmọ́ pákó tàbí kí wọ́n dìmọ́ arọ ọkọ̀ tí ó ti fọ́ báyìí ni gbogbo wa ṣe gúnlẹ̀ ní àlàáfíà